يقول المصنف رحمه الله ولا يصح الإيمان برؤية لأهل دار السلام لمن اعتبرها أم بوهم أو تأولها بفهم إذ كان تعويل الرؤية وتأويل كل معنى يضاف إلى ربوبية بترك التأويل واللزوم التسليم وعليه دين المسلمين ومن لم يتوقع النفي والتشبيه ذل ولم يصب التنزيه فإن ربنا جل وعلا موصوف بصفات الوحدانية منعوت بنعوت الفردانية ليس في معناه أحد من البرية <clears throat> وتعالى عن الحدود والغايات والأركان والعضاه والعداوات لا تحويه الجهات الست كسائر المبتدعات والمعراج حق وقد أسري بالنبي صلى الله عليه وسلم وعرج بشخصه في اليقظة إلى السماء ثم إلى حيث شاء الله من العلا وأكرمه الله بما شاء وأوحى إليه ما أوحى ما كذب الفؤاد ما رأى فصلى الله عليه وسلم في الآخرة والأولى والحوض الذي أكرمه الله تعالى به غياثا لأمته حق والشفاعة التي ادخرها لهم حق كما روي في الأخبار والميثاق الذي أخذه الله تعالى من آدم وذريته حق وقد علم الله تعالى فيما لم يزل عدد من يدخل الجنة وعدد من يدخل النار جملة واحدة فلا يزاد في ذلك العدد ولا ينقص منه وكذلك أفعالهم فيما علم منهم أن يفعلوه وكل ميسر لما خلق له والأعمال بالخواتيم والسعيد من سعد بقضاء الله والشقي من شقي بقضاء الله وأصل القدر سر الله تعالى في خلقه لم يطلع على ذلك ملك مقرب ولا نبي مرسل والتعمق والتعمق والنظر في ذلك ذريعة الخذلان وسلم الحرمان ودرجة الطغيان فالحذر كل الحذر من ذلك نظرا وفكرا ووسوسة فإن الله تعالى طوى علم القدر عن أنامه ونهاهم عن مرامه كما قال تعالى في كتابه لا يسأل عما يفعل وهم يسألون فمن سأل لما فعل فقد رد حكم الكتاب ومن رد حكم الكتاب كان من الكافرين فهذا جملة ما ما يحتاج إليه من هو منور قلبه من أولياء الله تعالى وهي درجة الراسخين في العلم لأن العلم علمان علم في الخلق موجود وعلم في الخلق مفقود فإنكار العلم الموجود كفر وادعاه العلم المفقود كفر ولا يثبت الإيمان إلا بقبول العلم الموجود وترك طلب العلم المفقود الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبدا سيادة الله سبحانه وتعالى أترى طلبة أتكون كذب نبوة صلى الله عليه وسلم وراجعت يا صحابة أتبقى نتبة لما نبينا صلى الله عليه وآله وسلم يشوف رجال القيامة كما قم شاء تعالى كوين كمنا وإعدادنا أبدا الله àwọn ìjókòó ọlọ́run tó jọ kó jẹ́ kó ṣe wá láǹfààní ní ayé àti náà kìíyàmà bí a ti ń sọ àti bí a ti ń gbọ́ ọlọ́run bá kó ṣe ní múlò rẹ̀ kó ṣe ní rọrùn fún àtàwọn àtẹ̀yìn náà mọ̀ ṣe wá ní ẹni tí yóò máa sọ àbẹ́ ẹni tí yóò máa gbọ́ ṣùgbọ́n tí yóò máa takò kọ́lọ́n kọ́ mọ̀ ṣe wá bẹ́ẹ̀ àti gbogbo àwọn ẹ̀yà yòókù tí wọ́n ti máa gbọ́ ní gbogbo àwọn àyè ní lágbàáyé innahu waliyyu dhalika wal qadiru alayhi níbàámu sí àlàyé tíra al-aqidatu wat-tahawiyya eléyìí tí à ń bá àlàyé bọ̀ lórí ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá afá sọ fún wa nípa àṣàfáà nípa ìsìpẹ̀ àdẹ̀jẹ́ ká mọ̀ wípé àròsù sallallahu alaihi wa sallam òun ó yóò jẹ́ ká mọ̀ mọ̀ wípé ànábì mi tẹ̀ra púpọ̀ àti pé ànábì wà nípò tó jẹ́ ipò àpọ́nlé sallallahu alaihi wa sallam tí ó sẹ́ni kẹ̀kẹ́ ta gbọ́dọ̀ gbé síwájú ànábì nínú ẹ̀dá wípé àròsù sallallahu alaihi wa sallam wà ní wa shafa'atu allati idakharaha ọlọ́run bá fún ládùúgbà àṣeṣe àníbi ṣe tọ́jú àdúrà yẹn títí títí òun ò ní lò láyé ń bì olórí ayé máa ń tán òun ò lọ lọ lálùkìyàmà ibi tó ti wúlò fún gbogbo wa ẹlẹ́bí ṣe wá ní àwọn ìgbà wa eléyìí tàbí ṣàlàyé ẹ̀mí ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá àdọ́lọ́ ní ẹni tí ànájẹ́ ó sípẹ̀ lálùkìyàmà kọlọ̀ jẹ́ ká jẹ́ ìkan nínú wọn nínú àwọn tó pèsè pé ànájẹ́ ó ṣe láǹfààní ọ̀rọ̀ والميثاق الذي أخذه الله تعالى من آدم وذريته حق قلنا دائما والميثاق على وزن بفعال قلنا الميثاق يطلعه بأديه tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbé pẹ̀lú àwọn anábìwa adam àti àwọn ọmọ rẹ̀ eléyìí tọ́lọ́run bá gbé pẹ̀lú wọn ó ní òdodo lòun náà àwọn onímọ̀ wọn ní kí ni mẹ́fàkù náà eléyìí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbé pẹ̀lú àwọn tó gbé pẹ̀lú anabi adam alayhi salatu wa salam àti àwọn ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasiro wọ́n lọ síbi wípé òun náà ni máa na ọ̀rọ̀ tó máa bá sọ fún sọ́dọ̀ àárọ̀ fún wípé وإذا قضى ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين Allah subhanahu wa ta'ala ó ní ó ń sọ fún wa láti lè bàjẹ́ ká gbàgbọ́ wípé nígbà tí ọlọ́run bá gbé àdéhùn pẹ̀lú Adam alayhi salatu wa salam àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ẹ́ ó yẹ wípé ashhadahum ala anfusihim ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń fi wọ́n jẹ́rìí lérí ara wọn ìṣẹ̀lẹ̀ mọ́ jẹ́rìí báyìí ọlọ́run bá gbé wọn lórí nínú tafsir níbi àyà yìí radiyallahu anhu wàrà orísun mẹ́rin nígbà Allah subhanahu wa ta'ala akhraja min sulbi adam dhurriyyatahu ọlọ́run ọba mú jáde láti ara ànábì wa adam àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ mọ́tọ́lọ́ wa mú wọn jáde wa ashhadahum ala anfusihim ọwá ń bèèrè ọwá sí wọ́n ní ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí yóò sọ pé alastu bi rabbikum ǹjẹ́ mi kọ́ ẹ̀yin ìsọ̀rí àì o ẹ̀yin ìsọ̀rí alákọ̀ọ́kọ́ ǹjẹ́ mi kọ́ ọlọ́run ọba bala wọn ni alọ́lọ́run bá mi ta tó fẹ́ mọ̀ sí wọn náà lọ. táìmù táwọn ń sọ àwọn jẹ́rìí yẹn àwọn tí ọlọ́run dojú kan ṣe kí ni o wọ́n ń gbọ́ wọ́n ń jẹ́lẹ̀ lé wọn lérí. kéèyàn láyé wọ́n kéèyàn kó àwọn ọmọ ní yàrá àkàwé yẹn kéèyàn dá wọn sí mẹ́ta. kéèyàn sọ pé ó ọ̀rọ̀ wọ́n mọ̀ bàá di pé à ń sọ ẹ̀rí kò sẹ́ni tí ó wà lálùkẹ́ mọ́ sọ pé wọ́n lọ́ra àmọ́ sí ah, àgbẹ̀ ilé ìrìn kò sẹ́ni tí ó wà pé Ọlọ́run bá ti ó ti ṣe ìkọ́mọ̀ ó ti gbé àwọn ẹlẹ́rìí kalẹ̀ ẹ̀rí pé àwọn onímọ̀ ń sọ̀rọ̀ kan ó ní Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti jàre kálukú kalẹ̀ tó kò ní sí pé àyè gbọ́ alọ́jìṣẹ́ ah, àmọ́ kó tó túmọ̀ sí pé gbogbo nǹkan tó lè fẹ́ jẹ́ excuse fẹ́ nípa ìdálẹ́ kìyàmà Allah subhanahu wa ta'ala ó ti kí ni ó ti yanjú ẹ̀ kalẹ̀ Ibn Abbas radiyallahu anhu ó ní túmọ̀ ní pé ọlọ́run bá wa ta'ala akọ̀dà tó rí yàtọ̀ min sulbi Adam alayhi salam wa tamyizu yamin ó ní á pè

káàfù onídàájọ́ wípé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ yìí a lè gbọ́ òun ẹ̀ pẹ́ẹ́dọ̀ ànábì ló ti gbọ́ sallallahu alaihi wasallam pé ayé mọ̀ pé ó gbàgbọ́ yẹ nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àrí nínú wọn tó sọ pé láà sọ kódà àrí nínú wọn tó dọ̀ afa afa rẹ̀ bàtà fáwọn ọ̀rọ̀ gbàlà nàlẹ́ rahmatullah nígbà tí wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní fàhádà làwọn hukumu rọ́fún yìí sábàbá yìí làwọn hukumu rọ́fún yìí sábàbá yìí wọ́n ní àdìsí ọ̀rọ̀ yìí àáfù wípé Ibn Abbas gbóòrò mọ́rọ̀ yẹn lọ́dọ̀ ànábì ni nítorí ìdí méjì sallallahu alaihi ìdí alákọ̀ọ́kọ́ òun ni ipe ọ̀rọ̀ tí Ibn Abbas sọ yìí Ẹ rí pé nínú àwọn ọ̀rọ̀ tó máa ń gbajúmọ̀ lára wa òun náà ni pé wọ́n á máa lẹ ìwáyà mọ́ Abdullahi Ibn Abbas abdullahi ibn abbas ọ̀dọ̀lán kálẹ̀ pẹ̀lú wípé òun nínú àwọn tó ń gba ìsọ̀ ìlú yá àti wá ní kọ́lù bàrẹ̀ bàdìnà kọ́lù mọ̀rọ̀dọ̀ nítorí àwọn ẹ̀rí míì tó fẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan rẹ̀ fa ìdá alimọ́mọ̀ náà dáhùn ọ̀rọ̀ lọ́wọ́ tààrà nínú ọ̀rọ̀ tí wọ́n sàlàyé pé hadha al hadith wa hadha tafsir lahu hukm al raf'i nínú ọba yìí wọ́n yàrá kọ̀kọ́ ni pé ọ̀rọ̀ yìí wá lórí ìtumọ̀ alukur'an a sì mọ̀ pé abdullahi ibn abbas àmọ́ tábìlì ibn abbas wà

ó gbóná lọ́dọ̀ ànábì onífẹ́ sọ ẹlẹ́kẹ̀jì ni wípé kìí ṣe nǹkan tó yẹn máa ń mọ̀ láti di rat nínú nǹkan tá a máa ń wọ́ okùnmọ̀ àdìsí wa fi fi rọ́fà ẹ níta fi máa ń ṣe rọ́fà wọ̀lá àdìs yàní hukman a fi máa ń sọ pé àdìsí kọjá mọ̀ fún hukman ni wípé kọjá pé bí kò sọ pé iṣẹ́ àlùjẹ́nà bí kò sọ pé máṣe mẹ́wàá àlùjẹ́nà àwọn sáré ìsìn ronú káàkà sọ nǹkan náà àṣọ yìí ti wá ń bí ẹgbà yìí ti wá ń bí kò sí ní tẹ́yìn ò lè sọ ẹ̀rọ ẹ̀lẹ́bí lè sọ pé ẹ máa lọ jáde one hundred years kí ló wà àlùjẹ́nà láì tẹ̀sí lọ́sẹ̀ tó fi ẹni sèbọ̀láyà àwọn sahara àwọn kì í sọ nǹkan kan fi àlùjẹ́nà tàbí nẹ́tì sí àfi kó jẹ́ pé nǹkan tẹ́ kọ́ lọ́dọ̀ ànábi sọ̀rọ̀ lọ́hàn lọ́sọ̀lọ̀ èyí tó kà wá ní wípé ní fák ọ̀rọ̀ yìí lọ́lọ́ tó súnmọ́ jù táwọn mímọ̀ sọ wípé àdéhùn tọ́lọ́mọ bá gbé pẹ̀lú àwọn ọba ní Adam àwọn ọmọ Adam aleyhi salatu wa salam tàbá sọ pé nínú àkídà alùsùn náà jẹ̀má olùkádà pé ọlọ́run gbádùn pẹ̀lú wa kí ló àdéhùn náà alásùn lọ́rọ̀ bìbọn sí nìkan ọlọ́run ọba yìí a sì dáhùn pé bàálà ìwọ náà ọlọ́run ọba wa kò sọ ọlọ́run àmì tàbí ṣẹṣẹ ìdàlà àfọṣẹ tó dé máa dá e lẹ́nu tó bá dé alkiyama tó wá rò pé òun ní àwùjọ àdékẹ́ tó ń sọ fọlọ́run pé òun ò fi sin náà ẹ̀rí ti dún kódà gẹ́lẹ́ bíi ẹni tó fẹ́ mọ́ ọmọ lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń tọ́jú àwọn ọmọ bí àwọn tí ó ṣẹlẹ̀ nílùú wa lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti fọ́n fọ́ọ̀mù ó ti tọwọ́ bọ̀ wípé àtòkú àtàyè ọmọ ìwà ló ṣe kí ni àwọn náà ní ẹ̀rọ bá kú tọ̀ bá kú yìí náà tí ó bá pọ̀ láyé bá gbé ẹjọ́ bá gbé tó fẹ́ wọlé ẹ̀kọ́ ìyá tó fẹ́ ó jẹ́ kọ́ gbogbo yẹ kọ́ da ara rẹ̀ ẹlú ayé nì sínú ọlọ́ọ̀bá yìí kọ́ lùbàrà wọ́n wá sọ wípé àníbẹ̀ẹ́ ni eléyìí ni nǹkan tí a fa sọ pé nínú àkídà tó àlè sọ̀rọ̀ tó jàmá ó ní pé wàlùmí fáàkù lẹ́bí akọ̀dọ̀lọ́wù tààlà min ádámà wàdùnrí yàtì yìí màdá hakùn ádámà ní àkídà tó nà. وقد علم الله تعالى فيما لم يزل عدد من يدخل الجنة وعدد من يدخل النار جملة واحدة فلا يزاد في ذلك العدد فلا يزاد فلا يزاد طيب. فلا يزاد في ذلك العدد ولا ينقص منه وكذلك وكذلك أفعالهم فيما علم منهم أن يفعلوه وكل ميسر لما خلق له والأعمال بالخواتيم والسعيد من سعد بقضاء الله والشقي من شقي بقضاء الله يقول المؤلف عليه رحمة الله وقد علم الله تعالى فيما لم يزل عدد من يدخل الجنة afa ni ẹ̀rọ mọ̀ nínú àkídà wa ni pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala o ti mà láti inú mọ̀ rẹ̀ ìmọ̀ àpilẹ̀kọ́sí rẹ̀ O ti mà ádàdù iye òǹkà àwọn tí ó wà tó máa tó máa ṣe tán òun ó dá yẹn òun ó dá ádá látara ádá àwọn ọmọdé ó jáde látara àwọn ọmọdé bẹ́ẹ̀ wọ́n àkọ́kọ́ wọ́n náà àkọ́kọ́ wà lùjẹ́ náà ọlọ́run ti wá máa ádẹ́dù àwọn yẹn tí one hundred thousand ni wọ́n jẹ́ mọ́tàlá mọ́bi sàgbójúwe ní oṣù pàkójú bẹ́ẹ̀ lọ bíbélì ńlá kọ́nà jáde kan náà màlùjẹ́ náà ó ṣàmì wà kó síjú àná ìwà. so ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti mọ ádádù mọ̀ yẹ́dì kọlù jẹ̀nà ó ti mọ òǹkà yẹ àwọn èèyàn wọn àwọn èèyàn mélòó ní òwò àlùjẹ́nà ọlọ́run bá ti mọ̀ ó ní ọkọ̀ ní alimọ̀lọ́wọ́ tàlàfíìmọ̀ làmìyẹ́zẹ́l àdàdàmọ̀ yẹ́dì kọlù jẹ̀nà wà á dáadé máa ń máa yẹ ẹ̀dẹ́kọ̀ọ́ lẹ́yìn náà ọlọ́run ti mọ iye nǹkan àwọn tí ó wọ so di yára nìsín ọlọ́run ti mọ iye nǹkan táwọn àwọn tí ó wà lẹ́dẹ́ náà ọlọ́run ti mọ iye nǹkan àwọn tí ó wọ náà jumlatan wahida ní odidi iye ìgbà mélòó ni wọ́n jẹ one hundred thousand one million ó làwọn ọmọ náà jẹ ten thousand lápòjì ọlọ́run bá ti tí ò ní kan nínú kò nínú ọlọ́run ti mọ àfa àwọn ni wọ́n ní ẹni tí àfa yìí sọ كأنه رحمه الله تعالى يشير إلى حديث عبد الله بن عمرو بن العاص يسمى الإمام الترمذي wọ́n dà gẹ́gẹ́ bí ẹni pé àfáà yẹn kúnná wa létí ẹgbàwọ́ ọ̀rọ̀ tí wọ́n gbà tó ànábì sallallahu alaihi wasallam wípé ànábì jáde níjọ́ kan ó sì mú tírà méjìlá níjọ́ kan ó fi kàn sápọ̀ ọ̀sùn ó fi kàn sí àpò òsì ó ṣe wá dé àrà àwọn sàhábà ridwanullahi alaihim ó ṣe ọlọ́run wá ní atadruna ma hadani kitaban ẹ̀yin mùsùlùmí káwọn wò mí arábìnrin ǹjẹ́ mo tó túmọ̀ sí. àwọn sábẹ́ ọlọ́run ọlọ́run ló di náà ilà náà ya Rasulullah àmọ́ wọ́n fún wọ́n asùnmọ́ wà báyìí mọ̀ kọ̀ báyìí lè. àrẹ́bìnrin tẹ́lẹ̀ tí alákọ̀ọ́kọ́ tí mo múra kọ̀ tó yẹn ó kọ̀ lẹ́yìn yìí sà gbogbo àwọn màlìjẹ́ náà pátá iná kọ́ bẹ̀ àtúkọ̀ àwọn bàbá wọn àtúkọ̀ mọ̀lẹ́bí jẹ́ ti wá. tíra alákejì tó wà lápò òsì sọlá ọba ni ó kọ gbogbo àwọn ọmọ ilé iná pátá àbẹ̀nà lọ́hùn ìní wọn ti kọ́ bẹ̀ àtúkọ̀ àwọn bàbá wọn àtúkọ̀ àwọn mọ̀lẹ́bí wọn àtúkọ̀ sí ẹ̀. àwọn sọ̀hábà rẹ̀ wà lọ́wọ́ àlọ́ yìí ẹ̀wọ̀n kálá hẹ̀ sí ilẹ̀ yóò kẹ́ ẹja bẹ̀ kọ́ máa ṣí o takùnrin jí sàkà mẹ́rin tó wà mẹ́ àtẹ̀ntì òní sí mẹ́. àkọ́kọ́ nínú hadith yìí nínú ìgbà àdúrà ìgbà níbi sọ pé hadha kitab min rabbil alamin hadha kitab min rabbil alamin. lọ́dún tí àná ti yàtọ̀ sí wa gédégbé sallallahu alaihi wasallam. sọ kẹ́yìn bí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àmì hàdà kìtà arábìnrin jẹ́ títí àtọ́ wà lọ́wọ́ mi ní rabbil alamin látọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo ayé tó ti rẹ̀ sí. ṣàgbé ọ̀tọ̀ ní pé quran ìmọ̀ràn ọ̀tọ̀ ní pé alukur'an àti ìwé kitabullah ó jẹ́ nìjú láwùjọ́rú wà ma'nahu kalamullah. arábìnrin tí láti mọ mú dání àti sọ́mọ̀ wọn ti fi ránṣẹ́ ó kọ́ màlì jẹ́nà mẹ́mẹ́ eléyìí náà ó kọ́ mọ̀ náà mẹ́mẹ́ wọ́n ti jẹ́ débi pé wọ́n ti mọ last okò ẹni tó kẹ́yìn fún bàtà wáyà tó ń sọ pé wọ́n ti mọ okò ẹni tó kẹ́yìn nínú mẹ́mbà yẹn ìmí ò lè wà lẹ́yìn ẹ̀ ẹgbẹ́ bí káti fẹ́ lẹ́bi káfẹ́ lẹ́ list àwọn tó fún ní tẹ́gbà láti fi school láti vision kọ́kọ́ ẹni tó wáyọ̀ gàálẹ̀ ìwé ti mọ̀ ó ti sọ pé ó kọ báyìí ó ti mọ̀ pé Sulaiman Farouk ló parẹ́ tó rẹ̀ jìhà ṣàǹgbójú rẹ́gísítà tàbí ẹni ọ̀dà pọ̀sẹ̀ ṣàǹgbójú gbé torí pé èèyàn tó lòun kò sóòrò ń bẹ́ fún un wọ́n lè àwọn àwọn ọmọọṣẹ́ rẹ̀ kódà ní ọ̀gbìn sàlásán tàbí táìpìsì lásán ó lè ó lè gbèlè gọ́fúlà ọ̀gá ó jẹ́ pé yóò fowó kan tí kò sí lára ọkọ̀ sí ìtòkùn òní ó tajẹ̀ but kò mọ̀ kọ́ta ti a ṣùgbọ́n tọ́lá òun mùkù tí bàárín wọ́n lọ fi ṣe parí ẹ̀kọ́ náà ṣàfẹ́ fà á sọ ní nàìjíríà tó yẹ pé wọ́n ewu nǹkan wò ó nàìjíríà tó yẹ pé bá ṣe nàìjíríà ó súnmọ́ kó lọ ṣàfẹ́ fà á ló parí nísìnyí tí bá pọ̀ gàgìdì ó lè fà á ìjọba ti ṣẹlẹ̀ kátó wá lọ́sàn ọlọ́run bá subhanahu wa ta'ala tó yá pé kìí ti ọba tí àbùkù kẹ́kẹ́ tiẹ̀ lè kàn pẹ́ẹ́pẹ́ subhanahu wa ta'ala mọ̀ ìṣòro. so ìdán Allah subhanahu wa ta'ala ó di máa ó pẹ̀lú tó gbẹ̀yìn nínú rẹ̀ ṣọlọ́run bá ní fala yuzadu fihim wala yunqas abadan wọ́n à ní fìdákẹ́ lékún nínú ọkọ̀ yẹn wọ́n dẹ̀ ní ti yọ ọkọ̀ dínkù bẹ́ẹ̀ bó ti máa rí tíra ọkọ̀ màgbẹ́nà tíra ọkọ̀ màgbẹ́nà. ìyẹn lámà ìgbọ́ ọlọ́run ó ti ma ọmọ àlùjànnà kó tó dá wa tẹ́lí báàbù tá à ń sọ yìí ó ṣe pàtàkì púpọ̀ kéèyàn gbọ́ yìí ó dẹ̀ ti mọ ọmọ náà ẹnìkan wà náà kí wọ́n làwọn dààmú kí wọ́n kí wọ́n dà jẹ́ ń dààmú ara wọn ọ̀rọ̀ àwọn ọmọ mẹ́ ó ní. فلا يزاد في ذلك العدد ولا ينقص منه نعم وكذلك أفعالهم فيما علم منهم أن يفعلوه وكذلك أفعالهم bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ táwọn ọmọ nìyẹn ń ṣe ẹni tó ń ṣe kápẹ́ńtà nù wa ẹni tó ń ṣe àfa kọmọkí ẹni tó ń ṣe tíṣà ẹni tó ń ṣe télọ̀ gbogbo àfa olùpátá gbóńtà ń ṣe pátá ọlọ́run bá ti mọ̀ fi máa hún yẹfàlú. fi máa alima mi ni kò máa yẹfàlú. nínú tó wọn bá ti ní mọ̀ nípa rẹ̀ pé ìtẹ́lọ̀ ọmọ ẹ̀ ṣẹ́tẹ́ bá dá eré tó ẹnì kankan ò ti ṣe ń bá ṣe wà ìtọ́ kálukú ń ṣe lónìí ṣẹ́ta náà ṣe ìṣe ara wa tọ́lọ̀ ń ṣe àfi náà ká wáyé láti ṣe ẹ̀rọ ní ti ṣe ń yìí lọ tó bá pé ṣe ń ṣe kò ní débẹ̀ kò ní wá kọ́ ìwà àwọn àdúrà àjọ freedom báwọn ọ̀gá máa ń ṣe àwọn àdúrà tó takọ àkídà òní iṣẹ́ tó bá pèsè oríṣi àyíkò ní débẹ̀ tó bẹ̀rẹ̀ dáhùn sọ yẹn ẹbí ń forí ẹrí gbá ìjẹ́ kó sì padà kí màkí báàbù yìí jẹ́ ká mọ̀ ó jẹ́ ká mọ̀ bímọ ọlọ́run bá ṣe fẹ̀tọ́ subhanahu wa ta'ala inna Allaha bi kulli shay'in alim kí ni nǹkan àtàlọ́ ọba wo mọ̀ náà kò sí nǹkan náà bi kulli shay'in gbogbo nǹkan bi kulli shay'in alim gbogbo nǹkan bá dáa wa ta'ala lọ́lọ́run bá náà so nínú ọmọ ọlọ́run ọba ó mọ ọmọ àlùjánnà ó mọ ọmọ náà ó mọ iṣẹ́ táwọn láyé ló fi jẹ́ pé àfọ àwọn àríf ní àbí ó mú àríf kan àríf ní àríf ní jẹ̀mí radiyallahu ta'ala anhu wọ̀dọ́ ó ní àríf sallallahu alaihi wa sallam fi jẹ̀rọ̀ láti ìbẹ̀ bàkí al alì ní àwọn àkọ́dá àdébì ní ìtẹ́tà àwọn ọmọ ń sìn òkú sí wọ́n pè ní bàkí al àná sọlá ọsọlá ó dúró bẹ́ẹ̀ àwọn náà sábà ọlọ kìrìkà ànábì sọlá ọlọ ọsọlá wà máa hu mẹsọrọ tún mẹsọrọ yẹn a lè fi jọ bí tẹmẹkí tẹmẹkí dání ilé àsòfin yẹn tí o bá sí mẹ tí o sì ní ìzàbí ní ìzàbí tí o bá jẹ pé tí o bá ti sí mẹ kò sí jókòó àlẹ fi jọ bẹ́ẹ̀ bọtí tó bẹ́ẹ̀ gẹnà ẹgbẹ́ igi táwọn ọba ńlá ńlá àwọn ẹni pàtàkì máa dání yóò ráyè pé ó sì yàrá mẹsọrọ bí kẹsìlì so onímọ̀ náà àlùmísà nínú ọ̀rọ̀ amú ara fi pé omukó lórí kékeré sọlọ́lá àwọn àríwá àríwá sọ̀rọ̀ àwọn bí ó wà mẹ́rẹ̀ ó ní bàtà kásárà ń gbò pẹ́ àbí dorí kodò sọlọ́lá àwọn sọlọ́ ń gbò pẹ́ ó ń fi nǹkan yẹn ó ń fi mẹ́kọ̀sọ̀rọ̀ àti àfiwé bí kó lórí kékeré hù tó mẹ́kọ́ sọlọ́ àwọn sọ̀sọ́ ní mẹ́mi nafsi manfusa illa qad kataba Allahu makanaha bil jannati wan àtẹkùn sí gbogbo ẹ náà ni bá ṣe wà yìí ìdájókòó ta fẹ́ ṣe kú ọmọ ìyáwá yìí kò sí ẹ̀mí kan tẹ́mi ń mí lára rẹ̀ lọ́sọ́kè lọ lẹ̀ báyìí àtúkò yẹ kọ́ lọ́rọ̀ bá ti kọ́ àkọọ́lẹ̀ lórí rẹ̀ yìí pé ṣé ààyè ibi tí ó dé láti jẹ́ náà ni àbí yunná tí wọ́n ti parí ètò lórí ẹ̀ ẹgbẹ́ ẹlòmíì ẹ̀rí pé ẹlòmíì ẹ̀ máa wọ níbi fún ilé iṣẹ́ nílò gbèsè ayẹ̀ wọ́n ti parí ètò pẹ́ máa náà ni ọlọ́kùnrin sọ wa mẹ́ wàá ilé akọni kó ti máa ṣàkíyá haúsá ìdá àmì ní bákan náà nínú ẹ̀ náà ni pé wọ́n kò sẹ́ẹ̀mì kankan láyé yìí àbíkọ́jọ́ pọ́lọ́ ọ̀gá bá ti kọ àkọọ́lẹ̀ lórí ibú ni ó jẹ̀rà bó lórí rẹ̀ wọ́n ti kọ́ọ̀lẹ̀ rẹ̀ oṣù ọlọ́run bá ní ẹnìkankan ní ya Rasulullah ah, àárí ọlọ́run sọ yìí rẹ̀ yàrá lẹ́nu abẹ́sìkù àti ẹ̀kọ́ ìbànújẹ́ ọ̀tọ̀ òfin mo sọ fún wa nídìí pé àmọ́

gbogbo tó bá ti ń nù ní sẹ́rú orí báyìí yóò ṣe kí ni o yóò mọ̀ gbà á àti sọ fún ẹ̀kẹ́ mẹ́rin kó dàkọ̀tọ̀ ẹ̀já pátá bá a ṣe ń gba àwọn ṣe ń sọ fún ọlọ́run ní mọ̀ gbọ́. bẹ́ẹ̀ ni ẹnu rẹ tó pé nínú àríṣàkọ́wà rẹ àádọ́nà ọlọ́run ni tápé ní àwọn olórí ibú èèyàn lọ́rùn kára rẹ̀ mọ́ gbogbo ṣe ẹbí bẹ́ẹ̀ ṣe pé ó lè ṣe mọ́ mu tìrìtìrì ńlá yìí náà fc gan-an tí ìgò kan rẹ̀ ṣé ní kò wọlé ṣé kò yí kékeré so iṣẹ́ eh, ẹ̀rọ ìdìbò òun ṣe wà tó ń bá fẹ́ kékeré àdá ó tó lẹ pa oúnjẹ owó fẹ́ gbọdọ̀ sùn lọ àwọn yẹn bẹ̀rẹ̀ so ìdá yìí rẹ̀ pé nira yẹn eh, yóò wà lọ́rùn lọ́rùn pa lórí àná aburú sọlọ́n bá sọlọ́ lọ́rùn wàhálì wà sọlọ́m tó ní fún mọ́kọ́ ọ̀la ẹ̀ àmọ́lu àdàmìnira ẹ̀ máa ṣiṣẹ́ lọ ẹ bá wáyìn àkúlùmọ̀ yà sọ̀tàmì máa kọ́lù kọ́lá ẹ máa ṣiṣẹ́ lọ kó oníkàlùkù ọlọ́run máa rọ̀ ọ́ fún nǹkan tó bá torí ẹ̀dá ẹ̀tọ́ bá dá nítorí àlùjànnà yóò máa rọ̀ fún sí àlùjànnà ẹ̀tọ́ bá dá nítorí iná yóò máa rọ̀ fún sí ẹ̀mẹ́nà nìkan lọ́mọ ṣe wà lọ́mọ ni. so wọ́n ti kọ àkọọ́lẹ̀ màlìjẹ́nà wọ́n ti kọ àkọọ́lẹ̀ ọmọ ẹni oníkálukú ni kò ṣe kí ni o òní kò dúró déédéé ó kàn kí ìzára yìí pé tán ìlànà wo ló ń fẹ́ ṣe ṣe ọlọ́run bá ní wa ìlànà àbùdá ara yá àmàlùbí àmàlùbí àjùjẹ́ náà sí ìmọ̀ ẹ̀yà àbùdó lè nà sí ọmọ ènìyàn mi ń yóò mọ ṣiṣẹ́ ọmọ àlùjẹ́ náà lójú àwọn èèyàn ojú àwọn èèyàn ló ti dàbẹ́ pé sọ àlùjẹ́ náà bọ́tò ó ń gẹ́gẹ́ bí fúnra rẹ̀ ó mọ̀ igbó òun òṣìṣẹ́ àlùjẹ́ náà ọmọ pa ni òun dá ẹ̀dá ni ẹ̀rọ ìdáná mi pa ni òun dá mùnàfíkì mọ́ra rẹ̀ ẹ̀ka Yorùbá ni wọ́n ní wèrè mọ́ra rẹ̀ sọ fún yẹn tí ó sọ ẹni tó sọ̀rọ̀ àwọn ẹbí tọ́ ẹ bá rò pé ìsìn náà lónìí àwọn mẹ̀pẹ́ ìsìn náà mọ̀ ẹ bá sọ pé ìsìn náà lónìí nígbà tá a bá jọ kú tẹ́ tá a bá jọ kú ìráyé á mọ̀ pé alára ẹ̀dọ́ sí náà lódodo àtẹ̀ntòsí. so ìdá báàbù yẹn ká mọ̀ wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti kọ àkọọ́lẹ̀ ọmọ àlùjànnà ó ti kọ àkọọ́lẹ̀ ọmọ iná ṣùgbọ́n àmọ̀ ṣiṣẹ́ lọ nínú bá dọ̀rọ̀ wá wọ́n ní ah, àdàbí tó wá pé báyìí wà ló ti rí ah, àwa ní sinmi ní ṣe lórí àmọ̀ ah, gbìyànjú náà bẹ́ẹ̀ káwá náà ṣe nínú ẹ wọ́n jẹ́ káàdà bí àwọn jàràrí yàtọ̀ sọ pé nígbà wọn ti kọ gbogbo ẹ̀ kí ládàá mùsùlùmí ọlọ́run kan fọ́ọ̀tì ó ti ó gbogbo ẹ̀ orí fẹ́ẹ́ fọ́ọ̀tì ẹ̀ léwa lórí mẹ́rin àrùsùn náà wà àrùsùn náà sọ pé ìmẹ́rin àbùkọ́ náà ti kọ́ rẹ̀ a sì mọ̀ pé ọlọ́run ti àlébìnrin gbogbo èèyàn ni wọ́n mọ̀ ọ́ tí wọ́n torí ẹ̀dá ìdá rẹ̀ ló gbìyànjú láti jẹ́ pé dáadáa dáadáa so kálukú máa kẹsàn àgbà tí dáadáa ti rọrùn fún ọ ọmọ òkúta ẹ̀rọ pa kọlẹ̀ dáadáa ìfẹ́ kí ni o mo kó o wà nígbà fésù kó yọ kó fọ̀ yọ. Ah, ọmọ tí wọ́n ti bẹ́ẹ̀ ṣàtọ́ ọmọ tí ń rọ ọmọ ọmọ òkúta èsì lè bọ́ ọ fẹ́ lọ bí ibú kan. so ṣe ó ti lọ́kọ́ ó ti kò sí tó lè lé sísì yóò promote àwọn kan ọ̀gá ti léèrè lórí ẹ̀rọ promote sí wọn dàbò kí a pé orí ẹ̀ wulẹ̀ ti orí tó túmọ̀ sí pé òun wulẹ̀ ti fẹ́ fẹ́lì tẹ́lẹ̀ lọ́ka ah, gbọ́ yé o tó pé ó ti pàpà àwọn kan tẹ́lẹ̀ ah ṣẹlẹ̀ sí sí ẹni mẹ́ láì bàyẹ̀ mọ́ wàá kọ́ wọ káàsì mẹ́ pé ah tó ti lọ sí sí ah kò lè kàn mí lọ sí ìwọ ìwọ ìgbẹ̀rẹ̀ sọlọ́mọ bí ìgbà tó yẹ àwọn méjì láti wà kíláàsì ẹ̀kọ́ pé èèyàn méjì wo ni kò mọ́tò ẹ̀kọ́ wá ìdè ẹ̀kí ìdè èèyàn méjì tí mo lè lẹ́gbẹ́ ẹ̀kí ń tayọ nàgbà nínú mẹ́wàá yín wà mẹ́ bí olórí èèyàn ṣe máa ronú nù olórí bóyá ọ̀gẹ̀ ẹ̀ ọdílé èèyàn mẹ́wàá lẹ́lọ́gún páàsì kí la fẹ́ ṣe kí la fẹ́ wá ṣe kí ló ṣe bó so ọlẹ́ èèyàn títí ni ó pàṣẹ kálá ó yí dá next time àkúnnà àwò bákan báyìí náà ni màá gbé gbogbo ìjọba ní jẹ́ sí òun sí yíyà sọ́lẹ̀ أحب الصالحين ولست منهم لعلي أن أنال بهم سعادة wọ́n ti gbé fáwọn olórí rẹ̀ kan ti lọ nísìnyí aláàlẹ́ àsáàbẹ̀kó náà sàbẹ̀kó ni àwọn kan ti lọ wọ́n ti gbájú sọ́tùlù wákẹ́à gbòòrò ní àsáàbẹ̀kó náà wàsáàbẹ̀kó náà ọdún ọ̀sán àwọn àsáàbù ní yẹrin tó súnlẹ̀tún lọ́nà àwàlín wà súnlẹ̀tún mílẹ̀ àkì tó tó ọlọ́run ti sílẹ̀kùn ẹlẹ̀ wọ́n ti pọ̀ so yóò wá wò ibi tó bá ní ọmọ àlùjànnà kéré yóò wá wò pa ah, àbọ̀ ládùúgbò wa náà àwọn táwọn ṣe irú súnà táwọn ṣe iná yẹn àpọ̀ náà àbápọ̀ ni àwọn oníṣúná àpọ̀ náà onípa àwọn nǹkan tó fọ́nà papọ̀ ní pé tá a bá tù ìjọba ẹ̀ tá a bá fọ́ kájá ọgbàlọ́kọ́ padà sínú fámìlì rẹ̀ láwọn padà ságbó ilé wa akéré bàjẹ́ àbákéré bọ́gbẹ́ta wá pàdé nígbà tó fún bá ṣe pàdé àpọ̀ pé àmúkíníkan ah, àmúkíníkan àpọ̀ báwọn pàtó wáyé kókàlù kó ti fẹ́ ká akéré sí ibi tá a fẹ́ lọ lúpọ̀ báyẹn tó wá nípa ìjọba akéré ẹ yóò mọ̀ ká akéré lóòótọ́ ẹbí fámìlì náà mélòó náà ni wá tó ó mọ̀ kí mo wà lójú ọ̀nà ìdá àṣìṣẹ́kì màá tún máa gbìyànjú sílẹ̀ kí n má ṣe kí ni kí n má kúrò nínú àgbòràdà eré mi bí onísúnà ṣe máa ló jẹ́ pé àkídà sọ̀rọ̀ jàmbá àwọn onísúnà ti wọn ọlọ́run máa ń jẹ́ ká rí ìmọ̀lẹ́ ní gbogbo nǹkan bọ̀ níbí jàbáríyà àríyá ah, ṣe rí o wọ́n ti wọ́n lọ́wọ́ ti rí ọmọ àjẹ́ náà ti parí ọmọ náà ti parí lóògùn ṣẹ́ wọ́n gbogbo ẹ̀ wọ́n dàbọ̀ àlọ́run mọ̀tẹ́sílẹ̀ náà sọ tiẹ̀ ọ̀dàdíyà náà sọ tiẹ̀ àwọn oṣù orí búrọ́dì ara ọ̀rọ̀ tọ́lọ̀ máa ká gbọ́ yìí mo ní súnà oríire rẹ̀ àwọn máa ń mú jáde. naam. وكل ميسر لما خلق له والأعمال بالخواتيم والسعيد من سعد بقضاء الله والشقي من شقي بقضاء الله وكل ميسر لما خلق له كأن المؤلف رحمه الله كأنه اقتبس هذا مما ذكرنا عليه من الحديث فلا قال بي أرجع فاي هو abala yẹn nínú àdìsá sọ pé gbogbo èèyàn pátá ọlọ́run ó mọ̀ ọ̀rọ̀ fún nítorí ẹ̀dá. wal a'malu bil khawatim. wal a'malu bil khawatim. wọ́n já nígbẹ̀yìn dáadáa o. iṣẹ́ kọ̀ọ̀kan yóò mọ̀ wá ní báṣe pẹ̀lú gbẹ̀yìn ìyẹn ṣe rárá àṣà àwọn àbáwá wọ́n ní abẹ̀rẹ̀ òtí tó nǹkan o kí mo la parí ẹ̀ sí gbẹ̀gbẹ̀ ló ṣe pàtàkì. wal a'malu bil lẹ́gbẹ̀ẹ́ nínú àdúrà tó ẹ̀ka máa ṣe Allahumma ahsin aqibatana fil umuri kulliha tabadẹ tuma yẹn àdúrà yìí àdúrà tá a bá lẹ́nu àwọn abáńlẹ̀ yorùbá Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab àdúrà yẹn ṣe pàtàkì púpọ̀ orúkọ inna qulubal ibad bayna isba'i rahman ẹ̀mí yìí kan líbọ̀ akẹ́fọ̀yàṣà ọlọ́run bá máa ń yí àti wà lórí mílà òdì tó nǹkan àti ìdùnnú àmọ̀ bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ ọjà ká tó sórí ẹ̀ mélòó mélòó ẹni tó jẹ́ pé òun náà ṣe súnmọ̀ lánàá bọ̀dé lẹ́yìn nígbà bá rí wọn kò tí fo inú gbọ́ ti fo lọ lórí ayé kò tí fo ṣùgbọ́n ti para bí tó ti para wálẹ̀ àìmọye ó ti sọ àdá fáwọn sàrà tó ó ti ṣe bídà lórí ayé so bàtà sì wà lórí súnmọ̀ yìí àmọ̀ bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ kò mú àdúró rẹ̀ so àfàmásàrà súnmọ̀ ẹ̀sẹ̀bọ́tà láti islam nínú nǹkan tí ẹ̀ máa ń bẹ̀rẹ̀ lórí jíjà ẹ̀ máa bẹ̀rẹ̀ gan. so wàlà àmàlù bìlẹ̀ kọ́wàs ntí ó iṣẹ́ kọ̀ọ̀kan ìdámàlà àmàlù bìlẹ̀ kọ́wàs iṣẹ́ mọ̀ nípa àṣekọ̀ ní ìbúlù parí ẹ̀ ìyẹn lẹ́gbẹ̀rún ní bẹ̀rẹ̀ mọ́mọ́ àwọn mùsùlùmí kan pé alifarikù bẹ́yìn nà ọ̀bẹ́yìn nà kò yàmùrù yàmùrù àwọn tẹ̀ tẹ̀lé lórí. gbogbo ìgbẹ̀yìn ni ó sọ kínníkínní ẹni pé àwọn afáàfọ́ wa sọ fún wa pé tọ̀ ìdí mọ́ńdẹ́gbẹ̀yìn yóò dáa òun náà ní al-ikhlas tí ẹ bá ní ìkíláàsì ṣe ìdílé láì tàá ẹgbẹ́ àwọn mímọ ṣe tó máa ń gbà kàmí ìmú pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ yìí pẹ̀lú hadith ibn Mas'ud wọ́n iná abdá la ya'mal bí amẹ́lẹ̀ àlè jẹ́nà ta wọ́n yà kún bẹ́yìn ọ̀gbẹ́yìn àlè labirá wọ́n yà sùn kọ́lẹ́ ilé kìtá wọ́n yà amẹ́lẹ̀ àmẹ́lẹ̀ àlè náà fẹ́ẹ́ kọlọ́ wọn náà àlùmí sọ pé ọmọ èèyàn kan bẹ tó mọ sọsọ màlúù jẹnà bọ sẹpẹ ìtọ́jú ó láàrin òun àti ẹ kò ju kí ni lọ kò ju ìgúnpá lọ ìgúnpá kọ lọ fún àwọn àtijọ́ ọmọlé náà ó sì wọlé. ìṣẹ́

ipe nínú tó ràn sáwọn èèyàn ilẹ̀ rò pé dáadáa ní ṣe ó gbọ́dọ̀ mọ̀ nípa ìlọ́kàn rẹ̀ pé kò ṣe tó tọ́lá ó jẹ́ nìṣẹ́ ọlọ́run padà mọ́ fi kí nìyẹn fẹ̀ bí àwọn tí wọ́n bá jẹ́ onígbàbàǹgẹ̀rẹ̀ mùnáfìkì wọ́n fi fẹ̀ bí wọ́n tán ákìbà ló ní dá bí wọ́n yìí ẹ bá gbẹ̀sẹ̀ jù bẹ́ẹ̀ lọ́wọ́ àfi ákìbà tún bá sórí ìgbẹ́ pé oníkàlùkù ọpọlọ ní ìkíláàsì wípé gbogbo táà ń ṣe yìí ákìbà ó sọ ìgbẹ̀yìn ó sọ pé bọ́ọ̀ ni bẹ̀rẹ̀ ṣe rí wọ́n jẹ́ ká ní akíbà dára. والسعيد والسعيد من سعد بقضاء الله وفي بعض الرواية والسعيد من سعد في بطن أمه والسعيد من سعد في بطن أمه so ẹni tó so lóríire òun náà ni ẹni tó so láti inú ìyá rẹ̀ wá ní oríire àti inú ìyá rẹ̀ di ṣe wáyé ẹni pé ṣiṣẹ́rò àdìfẹ́ àdìfẹ́ ìlúwàsódà àlùfóòrò àárín pàtó so ثم يصل إليه الملك فيؤمر بأمر أربع كلمات ومنها بقدر ماذا؟ رزقي وأجلي وعملي وشقي أو سعيد في رواية أخرى يقول السعيد من سعيد في بطن أمه والشقي من شقي في ماذا؟ بطن أمه والسعيد من سعيد بقضاء الله olórí ire yẹn nígbà tó bá sọ iláyé o ìdájọ́ sí sórí ire o ó sórí ire pẹ̀lú ìdájọ́ ọlọ́run fẹ́lẹ̀ ara ọlọ́run ló mọ sórí ire. wọ́n ṣàkéyì ẹni bá sọ orí ibú náà ń kọ́ màá ṣàkéyì ọdún kọ́ bá ọ̀hìnà kádàrà ọlọ́run náà ló mú ẹni tó sorí ibú sorí ibú agbọ́dọ̀ gbọ́ àríyàyé ẹni tó sorí rẹ̀ ó sórí pẹ̀lú kíni ẹni tó sorí ibú náà nǹkan pàlàpàlà ìyá ni máàmù ṣáfi ń sọ pé má ṣe takara má ṣe takara wà ní làm àṣà wà má ṣe ètò ìlàm tàṣà nàbíyàkù kọlákùtà lè ìbáda àlàmà àlìm fàfihàn ilmi yẹjẹ lè fàtà wàlmùsìn àrẹjọmọ. على ذا من أنت وهذا خذلت نعم على ذا من أنت وهذا خذلت وهذا خذلت وهذا أنت وذا لم تعن وهذا أنت وذا لم تعن وهذا أنت وذا لم تعن ومنهم سعيد ومنهم شقي ومنهم سعيد ومنهم شقي ومنهم قبيح ومنهم حسن ومنهم قبيح ومنهم حسن ماشي وكان ما شئت كان وإن لم عشاء وما شئت إن لم تشاء لم يكن وما شئت إن لم تشاء لم يكن خلقت العباد على ما علمت خلقت العباد على ما علمت ففي العلم يجري الفتى والمسن ففي العلم يجري الفتى والمسن ففي العلم يجري الفتى والمسر مسن مسن بالنسبة نعم خلقت العباد على ما علمت ففي العلم يجري الفتى والمسن ففي العلم يجري الفتى والمسن على ذا مننت وهذا خذلت على ذا مننت وهذا خذلت وهذا عنت وذا لنت عن وهذا أنت وذا لم تعن وفي وفي العلم يجري الفتى والمصيب وفيهم قبيح وفيهم سعيد وفيهم شقي وفيهم سعيد وفيهم شقي وفيهم قبيح وفيهم حسن بارك الله فيك الإمام الشافعي يقول ما تقعدي من عقيدة من عقيدة أهل السنة والجماعة so nǹkan tó ra sọ ọ kọ̀dà bí orin tàbí orin mọ̀nzúmọ̀ àwọn olùlànà sunna kìí ṣe kọ́yàtọ̀ sí kọ̀sídà ìmọ̀kà fọ́kùnmá yọ pẹ́yìn kọ̀sídà tí wọ́n mọ̀nzúmọ̀ ó jẹ́ nìsí kọ̀sídà so wà nínú kọ̀sídà àbí hmm. wà nínú rẹ̀ so yóò fẹ́ tó o ní pàṣẹ nǹkan tí o ṣe àtìfà nìyẹn ó lóye ó ń sàrò ó ń ṣe gbá ó fẹ́ kó ní àtìfà àmọ́ màgúmà màgúmà ní pé ó fẹ́ gbé ìmọ̀ pẹ̀lú ọ̀rẹ́ ó sì fẹ́ jẹ́ kó rọrùn fún láti ètè ha àyíra màgúmà ni àtọ̀ tó kọ̀ sí ìdá so gbọ́dọ̀ mùsàbí sọ yìí nínú ọ̀rọ̀ tó sọ ó ti parí àkídà rẹ̀ gbogbo táwọn sọ ó وما شئت إن لم تشاء لم يكن وما شئت إن لم تشاء لم يكن خلقت العباد على ما علم وفي العلم يجري الفتى والمسن وفي العلم يجري الفتى والمسن على ذا أنت aláàbá mẹ̀nẹ́ǹta. aláàbá mẹ̀nẹ́ǹta wàdá wàdá ka kọ̀dálì. wàhádà kọ̀dálì. wàhádà kọ̀dálì. وهذا مننت وهذا أنت وهذا أكرمت عن ìjọ ọba wọn iṣẹ́ ńlá ni kí ni iṣẹ́ ńlá ni so ká bá fi gbàsùkò púpọ̀ ìdájọ́ mú ni gbé ó ní màṣí ìtàkà náà mo lè sọ lọ́rọ̀ láìka lórí náà kò bí oníṣe tó bá sọ̀kọ̀ ìmọ̀ làá bá sàbí làá kò bí oníṣe so nǹkan yẹn ó gbé mọ ó gbé àkídà wa sí ọpọlọ wa ó ti bí oníṣe so ó ní màá ṣe ìtàkà rẹ wọ́n ìlànà àṣà ìwọ ọlọ́run ọba nínú àkídà wa ni pé ìtí ìwọ ọlọ́run bá fẹ́ ìní yóò máa ṣẹlẹ̀ wà ìlàm àṣà èmi èèyàn jẹ́ kò bá mọ̀ wù mí ọmọ ẹ̀ṣin ìtú ìlàm tàṣà làmìyàkùn ní tèmi bá fẹ́ tí ìwọ ọlọ́run ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ mo lè fẹ́ àmọ́ tàṣà àwúrẹ́ ilẹ̀ ayé ṣe àlọ́ ó sì padà ayé sínú mẹ́. ó wá ní alákọ̀tà ìbáradà alàmà àlè ó ní àwọn ẹ̀dá tó rí tó rí tó dá yìí ó dá wọn pẹ̀lú màrẹ̀ ṣe pé ìdí tàbí bẹ̀rẹ̀ ni pé ọlọ́run bá alìmọ̀ adada alìjẹ́nà wà dada alìmọ̀ ìmọ̀ so nínú gbogbo ẹ̀tọ́ dá nínú ẹ̀dá yà alàmà àlè bó ewu wọ̀ ọ́ lùmọ̀ ẹ̀ ló fàtà wà o ẹni tó gbogbo tó lò nínú ayé gbèsè sí ayé jẹ kòjúpọ̀ ọ̀dọ́ lọ lójú kúrò láyé abẹ́ ìmọ̀ rẹ. wọ́n sí ìyẹn tó sì dàgbà pé ọdún orí lọ lórí dáadáa lábẹ́ náà. á ní akọ̀dà ó ní tí mo tí bọ́m sáré nǹkan tó ń wá wò yí ayé lọ ìwọ náà ìwọ náà nínú ìmọ̀ rẹ áàbà mẹ́nẹ́ǹtì nínú àwọn ìdá tó dá eléyìí òsànú ẹ̀ ilé ilé tí èèyàn jáde ó lò ó nìkan sì kọ́ ọkọ̀ ní Àbújá ọkọ̀ Lẹ́kì ọkọ̀ Ìbàdàn ọkọ̀ kan sí àbẹ́kọ̀ọ́ tó wà lọ fámìlì ọ̀sùn wọn ó sì ní kan ní àti bísí àgbè lọ bẹ̀ gbogbo ìta ah, ẹlòmíràn ní tó ń bá rí wá ọba ọ̀ndẹ̀bí owó tó ti parí ilé yìí pẹ̀lú ògùn ọlọ́run òun ó nì lóyún ó tó mẹ́rin lẹ̀ ilé ẹlòmí wà rẹ̀ tẹ́gbẹ́ ìdálẹ́mí fi ṣe táyì sínú ilé rẹ̀ ó kọ́ ìdálẹ́mí ó kò mẹ́rin sí mẹ́rin abẹ́kọ̀ọ́ àfáàmù sábà tẹ́lá. láàhìlá ìrọ̀lọ́ wọ́n lé owó táwọn ẹnìkan àwọn bá àwọn bá lọ́dún ti dẹkọrétì mọ́tò rẹ̀ owó tó fi dẹkọrétì ọkọ̀ bí wọ́n fẹ́yàwó ni tẹ́fì kẹ́kẹ́ fi pòtẹ́ẹ̀tì pé ókè à wọ́n ti fi wọ́n kọlù pẹ̀lú bílù wá ṣe rí owó lé owó yẹn ó ra mí ṣẹ̀kúndé tẹ́lẹ̀mí n'ime ní mẹ́kà tó lé sí ìràṣẹ́ olóògbé ọmọsúnmọ́ wọlé ah, umu ọ̀rọ̀ ti gbàdúrà kó lọ́rọ̀ kadà ẹ̀dá ọ̀rọ̀ ti ọrụ èsì ọmọ kéènì ẹ̀yà ya. wàhálà mẹ́nà ń ta wàhálà ọ̀bẹ́lì. ṣùgbọ́n mo nígbà tí mo wú ayé wọn pé ń bẹ náà ni wàhálà ọ̀bẹ́lì àwọn méjì ń bẹ ọ̀sà Fọ́dọ̀ àǹtà wà dám làm tùín. Eléyìí ẹni tẹ̀lé ẹni tẹ̀lé mi ò pé ìrànlọ́wọ́ rẹ sáwà pẹ̀lú ẹ̀ bá ti fẹ́ ṣe báyìí ọlọ́run yóò máa bọ́ sí i. Wàdá ìmí ti ń bẹ́nu wọn ẹgbẹ́ ó jẹ́ àdìyà sílẹ̀ pé káwọ́ máa lọ mi ni mo ṣe kéwì wọ́n mi ni mo ṣe àyè. Inú àwọn gbàtọ́ ìmọ̀ ṣàfihàn nígbà tó ń wá wáyé oníkà àwọn kẹ́ ń bẹ ayé olórí ibú làwọn. Akíndà tó bá ṣe ń kú orí ẹ̀bọ̀n orí ìyàpọ̀ ọlọ́run orí bídà wàhálà sàáyé a sì ráwọn méjì ẹgbẹ́ ìmọ̀mù súnà kan sínú dáadáa kan sínú dáadáa kan tẹ̀sí náà wọ́n gbé lórí títí títí tí títà fi dé wa báwọn. minhum qadihun wa minhum hasan. nínú ẹ̀mọ́ ọlọ́run ó tún dáwọn kan wọ́n burẹ́ wà táwọn èèyàn dé wọn ah, ẹ̀yà máa sọ nǹkan mi lọ́nà. ó sì máa ń gbẹ́ gbogbo ayé ló fẹ́ sọ pé ah, ẹjẹ́ rí ẹjẹ́ rí wọn ẹjẹ́ tó máa papọ̀ ẹjẹ́ wọn mọ̀ pẹ́lú mi. ìgbọ́n mi ṣáàfin ọmọ ọlọ́run fún ìgbà pé ní gbogbo nǹkan ní sẹ́yìn lábẹ́ kí ni abẹ́ mọ̀ lọ. so pàṣẹ kí yun ó ní pàṣẹ ìdùnnú ìfẹ́ ìdàbí kọ́dọ̀ ìlà tó wà ní kẹ́kọ̀ọ́ gbogbo ní sẹ́yìn ayé pípẹ́ wọ́n wá sórí ibu àmọ́ ìṣẹ́ ibu yẹn náà abẹ́ mọ̀ ọlọ́run ẹni pé nǹkan tó kẹnu nǹkan tó kẹnu dìgbà àyàn abẹ́rẹ́ pé ẹ tó bá rí bàǹkì wá ni wọ́n fẹ́ fi ó ibu olórí ilé náà gíga ni kí náà kí náà fẹ́ promise kí náà promise ẹ̀ ní aljanna fẹ́ promise ẹ̀ ní ibẹ̀. wa aslul qadari. wa aslul qadari sirrullahi ta'ala fi khalqi. so ṣé wàá dáhùn ìbéèrè yẹn ni kọ́tà fà sọ tẹ̀lé ó ní ẹ wá gbọ́ o kára á dá aṣọ kalẹ̀ yìí ó ní kára á dá aṣọ kalẹ̀ yìí sirrullahi ta'ala fi khalqi àṣírí ọlọ́run nípa àwọn ẹ̀dá rẹ̀ ẹni tó lè tún palẹ̀ òṣèlú kò sí kìíní kan náà bá sọ̀rọ̀ ibi kìíní kan ká ṣe kí ni ìdá àdókè ọ̀lẹ̀ kọ́dà fa àmsìkì tó bá ti gbọ́dọ̀ débi ọ̀rọ̀ kádàrà ẹsẹ̀ inú yín déédé síbí ẹ lábẹ́rẹ́ ti wá lówó ló fi jẹ́ pé ó ní harvard ẹgbẹ́ òṣè kẹta nítorí ṣe pọ̀ o àkọ́kọ́ náà ń dúró sí ọlọ́run ó sì jẹ́ alágbájá nínú fámìlì lọ́rùn ṣe rẹ̀ mo sì mọ́ sí mọ́ lọ́rùn ṣe ṣe yẹn bí máa dá ìkọ̀dọ̀ ìlà. lábẹ́ ìmọ̀ ọlọ́kadà àlọ́ ló sọ níbẹ̀ ẹni yẹ kọ́ sọ níbẹ̀. so kí wọ́n máa wá bínú rẹ̀ yẹn òun bínú kọ́dà kọ́dà kọ́dà kọ́dà. ẹ á wo obìnrin mùsùlùmí tó jọba lọ́dọ̀ ọkọ kẹrẹ́. péye onífẹ̀ẹ́ nìkan jẹ́ nìkan lọ ìkọ̀dọ̀ ìlà amla ṣé ẹgbẹ́ kára àná àbíkà kára ẹjẹ́ kára àwọn àwọn àwọn ti dákẹ́ wọn ní sùkúù wọ́n náà ń nífẹ̀ẹ́ ẹgbẹ́ ní àwọn mẹ́rin mọ́tàlá nínú ni pé òun so kẹ́yà nífẹ̀ẹ́ ká sọ pé alówá nífẹ̀ẹ́ ká ní alif nífẹ̀ẹ́ jù lábẹ́ kọ̀dọ̀ náà kí bá àwọn máa bínú pé ó ti jẹ́ pé báyà alif nífẹ̀ẹ́ jù sí ó ń ta kó mi sọ àti ìyẹn jealous náà láwọn yóò papọ̀ so ìyẹn jealous ni pé ó ń jowú ìyẹn lè jowú dáadáa la hasara illa fi ismail o ti yé nìsí ẹni tó mọ Qur'an ká o ti ń kà jẹun káwọn máa ti ti Qur'an kémi náà òbí ló ti ka ó jowú nìyẹn o yé nìsí òbí ló rẹ tọ́lọ̀ bá ti fún tọ́lọ̀ bá ti kémi náà ẹ̀ tọ́lọ̀ fún lówó ti ń náwó ó máa ti sàmì ẹ̀mẹ́ ó náà ó jowú dáadáa ni ẹlẹ́yìn kò sí láì mọ̀kọ́bí ah, ọdẹ náà nà kọ́kọ́ kùrà ní kàlàyé ọmọ bí wọn mọ̀ bí wọn ọmọ ọ̀họ̀họ̀ kúkú kí ni ẹ̀yẹ ká wọ́n tẹ̀ kẹjá lọ pé púpọ̀ mẹ́ni o. so obìnrin tó wà lọ́sẹ̀ yẹn ọdẹ náà àwọn ọ̀gá náà mọ̀kí kẹsẹ̀ ó rà gbà sẹ́ndì mi náà rọ̀dà lọ́wọ́ àbọ̀ ó rà ju wọ́lẹ̀ fún pé tọ́ bọ́lọ̀ sí kàrà bẹ́ẹ̀ ni gbogbo ìyẹn wà lẹ́nu iṣẹ́ ẹnìkan lẹ́nu iṣẹ́ ẹlòmíì ń bẹ iṣẹ́ kan ẹ̀jọ́ ń ṣe

so àfáà ní pé sírù àṣírí ọlọ́run èyí kí n tù wò ó sì wá jẹ́ pé lágbọ̀n wa inú fámìlì ní wàá sanwó mẹ́kà mi kàbí àwọn ìyàyè lọ onílọ. so Allah subhanahu wa ta'ala tẹ́tẹ́ ìgbà gbọ́ ọba yé ah èyí máa ní sùúrù èyí máa ní sùúrù púpọ̀ ọlọ́run èyí máa ní sùúrù nígbà ẹ ń ẹ bèrè míì. ọlọ́kùn ṣàánú obìnrin méjì kọ́nu pí yàrá ọkọ rẹ fẹ́ sáré yàrá àpòjúwe bẹ́ẹ̀ nínú kára àtọ́ ọlọ́run ọba iṣẹ́ bá dàrú dáì bùtẹ́sẹ̀ fẹ́ àwòkè ó tẹ́ a ti sọ fún wọn náà kọ́lọ́kùn ṣàánú àwọn àdégbà tá a wọlé gbogbo ẹni ṣe rẹ́múrẹ́mú lálẹ́ àkókò èdè ògbẹ́ dàrú àkókò bẹ́ẹ̀ àbẹ̀tẹ̀tẹ̀ ń dé mọ̀ mùsùlùmí ẹlẹ́à ṣé ìtòsọ ní ìsìn ìtòsọ ní ìsìn kì í ṣe kọ̀dọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin rẹ̀ kó sínú wọ́n lọ́pàá wọ́n làwọn àbá àwọn àbá látọkùnrin náà pé wọ́n lọ́kùnrin jẹ́ ọkùnrin ní ìkọ́lé àpé ìgbà tó dé lòun òrí ṣe mẹ́ la ilaha illallah pé òótọ́ ìgbà tó dé ìgbà tó dé à ìtọ́ dago níbo ló fi kọ̀dọ̀ wà kọ́dà rẹ̀ tó táìmù yẹn gbọ́dọ̀ fẹ́ gbé wá nìyẹn ìkọ̀dọ̀ rẹ̀ la àbíkọ́dà ṣé àwọn nǹkan ló jẹ́ pé káwọn èèyàn tó sọ pé yẹn fẹ́ tó sọ pé sàádùrù zàwùjá tó fẹ́ fẹ́ yàwó jẹyọ kan lọ ó yẹ káwọn èèyàn kọ́kọ́ máa lọ mọ́dásà mo fẹ́ kẹ́kọ̀ọ́ àkídà kọ́kọ́ dúró wípé òun mọ̀ ẹni tí mo lè ṣẹlẹ̀ ó lè ṣe tán tó jẹ́ pé nǹkan gbogbo ọkọ̀ dàrú mi kí ló wà dé nínú ọgbọ́n bá fi ọmọdé rú yẹlẹ̀ yẹn tó wọ́n ti rú tó ti dá fún àwọn obìnrin lẹ́mìí ṣètọ́nà ó ti pàṣẹ àmọ́ wọ́n á rú wá wò pé ah wọ́n lọ gbogbo sàánú náà ni àbúmọ́ni àti farakọ́ umar agbájá jẹ ah gbàyẹ náà máa appreciate ìyàwó àkọ́kọ́ rẹ lálọ́ appreciate ìyàwó àkọ́kọ́ kó wulẹ̀ lọ fẹ́ mi sóbi sóbi so àmọ́ yìí mú <laughs> ọ̀kadà so mo jẹ̀ ìyàwó àti ìyàwó kejì bá dé tó a máa appreciate irọ́ kan tí ó sì lẹ̀ tó a máa appreciate ẹ̀ dáadáa ẹ̀jọ̀ máa appreciate ara yẹn ọlọ́ọ̀fà bàrúkà so nínú iman mi kọjá rẹ tó gbé àṣìbí ọlọ èyí ò kí mọ bó tún ṣe jẹ pé ẹ̀rọ mi ò mọ kí ó bó tún ọlọ́pàá tó fi tàwọn sí sọ̀rọ̀ ó sì wọ́n jẹ́ pé

gbogbo nǹkan nwanne ní láti gbọ́ ẹlòmíì èyàn jọ wá ṣọ́ọ̀bù ẹgbẹ́ anyị tìrà ayé náà ẹsùn ọkọ náà bíjọ́ gbọ́dọ̀ tẹ́lẹ̀ sí ń yáwó ọkọ bẹ̀rẹ̀ ẹ̀ka yóò kàn yí bìrì nínú ọlọ́run bá dé kó mọ kékeré ní ẹ̀mọ́tò ah wa

ẹlẹ́kùn kí ló ṣe tí wọ́n mi lẹ́yìn sírù lọ fi kọ́ lókè àti tọ́lọ̀ ń sáfi ó sáàgbé kalẹ̀ pé mo ṣe yín lé mọ̀ ẹ tún máa ronú sí ìrún náà kẹ́ mọ́ gbọ́ yé ìjọba gbọ́ yé dé tó ìjọba gbọ́ yé dé ìjọba kẹ̀kẹ́ gbọ́ yé dé kẹ̀kẹ́ kẹ̀kẹ́ sinmi lórí ẹ̀ tó èyàn lè gbọ́dọ̀ kọ́dà rẹ̀ ó lè ó lè ṣe ìhàtọ̀ òmùkà tó wà ní لم يطلع على ذلك ملك مقرب. ترفع كوتي لو مبكر سو àwọn kan tó pọ̀ lórí yẹn bá ká dúró láàrin yẹn. so wà á sirrullahi ta'ala fi khalqihi. so gbogbo wa sábà dára wa láàmú lórí káyà ó ti gbọ́dọ̀ àbújábọ́já tí wọ́n ti wá rí àwọn àti àbújọ kọ́sẹ́ bì kan náà wà láì mi ń bẹ ó ti bá ọkọ rẹ̀ yọ kan ṣé kọ́sẹ́ tí wọ́n yóò dá ẹ wọ́n lè ṣe ọkọ náà báwo pé ah, àbáwọn ò tó wọ́n fún ní àwọn ṣètò yá àti pẹ̀lú pé àràgbé láyé o àwọn alùsùnbẹ̀ wọn sọ bá ti ń ṣe fún yẹn ni àpàtà tó bá ní ìsìn lọ wọn ni àwọn alùsùnbẹ̀ wa wọn nípa sílẹ̀ àwọn àwọn alùsùnbẹ̀ wọn lè fi hàn àwọn ara wọn ni. ẹ kàn wọ́n rí gùn. ọ̀rọ̀ kọ́dàrú ara làákà ìwòlè gbọ́ yé tán kò sí kí ni o. gbọ́ yé tán. ẹ̀ á gbọ́ yé bí i àdọ̀kọ̀ rẹ̀. Hmm. pé ẹlòmíì ń ta ó ń

ẹ̀kọ́ wọn ní mọ́tò lẹ́rìí ẹ̀kọ́ mọ́tò wa fẹ́ tà wọ́n ti tà tó kò ní mọ́tò dára bíríkì láti òkọ́ ní bẹ̀ ọmọ tó tọ́lọ́ mọ́tò ti kiri o làwọn ọmọ yòókù táwọn náà ló bíríkì láti o máa ń bíríkì láti ọmọ kí ló lé ó

فليس يطيق العقل قدح صفاته فسلم لما قال الرسول محمد فسلم ما قال الرسول محمد فليس يطيق العقل كلها صفاته فسلم على فسلم لما فسلم لما قال النبي محمد فسلم لما قال الرسول محمد فليس يطيق العقل كنا صفاته فسلم لما قال الرسول محمد ọpọlọ àwọn ẹ̀ka ẹ̀yìn mẹ́rin nǹkan ọpọlọ ò lè gbé nínú ìròyìn ọlọ́run ọba nínú ìtọ́lọ́pọlọ ò lè gbé ọ̀rọ̀kọ́lá àrùwà mẹ́ ọpọlọ ò lè gbé sẹ́fẹ́ mo ti báwo ni ẹnìkan ṣe lè máa jẹ́ ẹlòmíì head ilé iṣẹ́ wà láì kọ́ lówó ju ilé iṣẹ́ ó lè head lóde head ẹ ò lè gbọ́ yé àràpítọ́ sẹ́ni lè bàa kọ́ ọ̀rọ̀ Rasul Muhammad wọn bá tàbí bá fún wa lábàárẹ̀ nípa rẹ̀ àrẹ́bí sọ̀rọ̀ ẹ̀ àrẹ́bí sọ̀rọ̀ ẹ̀ sábì wọlé pẹ̀tọ́ ètò sọ náà ṣe kí ni o náà ni àgbàdo ní ìdènà àdúró báyìí sí láti ṣòkòtò lọ àgbẹ̀lọ nígbà lọ fún alágbèrè kẹta sọ fún kó tá a sọ ń gbé nìfàkù aṣọ lórí rẹ̀ títí àdéhùn ó jẹ́ àdéhùn rẹ̀ ó ń bẹ lára àwọn atẹ́dẹ́gbà wa o iná ìlà sí padà ń pààrà fún ìyá kan náà amúdú kámọ́ yẹ̀ lórí ẹ̀ kò sẹ́ẹ̀rí ẹ o kò sẹ́ẹ̀rí fẹ́ẹ̀lì kẹgbẹ́ ẹ o ti ládéhùn lọ́rùn orí ẹni sè so ní ẹsùn tí wọ́n dàbẹ̀ kí á mọ̀ ìgbé ìhà ọlọ́run gidi gan náà àbí sọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni wípé a sọ nípa gbogbo olùsẹ̀ nínú ayé lábẹ́ ìmọ̀ ọlọ́run àti sára rẹ̀ bẹ́ẹ̀ láti gbé níwá ju dárúsọ ilé tí ó ń bọ̀ lẹ́kọ̀ọ́ bá wà lẹ́jọ́ láyé rẹ̀ yìí lọ́wọ́ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته.